ẹ kú dédé àsìkò yìí gbogbo ojú tó ń wò mí káàkiri àgbáyé Láídé Gold ló kọ mi èmi láyà góòlù bá wòrùka àwọn èèyàn ló ń pè mí lọ́tún lọ́sì tán mẹ́sẹ̀gì mi pé aya góòlù tí ẹni dá sọ̀rọ̀ tí ó ń jà ràn-ìràn lórí ayélujára ni ọ̀rọ̀ ìjà ẹ̀sìn mo ti kọ́kọ́ ní mi ò ní dá sí tẹ́lẹ̀. Hmm kí ni mo fẹ́ dá sí níbẹ̀ àwọn èèyàn wa wọn mọ nǹkan tó kàn torí tá a tún ṣá ká yọ kú ká tún fi tẹ̀gàn kú ìjà ìsìn kan ló kàn wá kàn ní nàìjíríà we ought to team up together to right some wrongs or rather we prefer to defend our belief your belief is personal to you believe what you believe let me believe what I believe. If I have belief in what I believe, I will not allow any idiot to talk me out of it. Uh, social media ló sọ ẹlòmíì di oge àwọn nǹkan tó yẹ ká ṣe àṣe o àwọn nǹkan tó ṣẹlẹ̀ láyìíká wa àwọn nǹkan tó yẹ ká káwọn ọmọ wa á kọ́ wọn ṣe là fẹ́ tẹ́lẹ̀ dá ń even common kitchen hazard àkọ́ àwọn ọmọ wa ọmọ mi ò ẹ̀mọ̀ kó àwọn ọmọ wa máa ń tètè dédé wọ́n máa ń ṣáájú wa dé um, talking about working mothers wọ́n máa ń ṣáájú wa dé láti school àkọ́ wọn pé tí wọ́n bá ṣílẹ̀kùn tí wọ́n bá gbóòórùn gas wọn gbọ́dọ̀ tan electronics kankan did we teach them ọmọ kan ní mítà wọn gbaná màmá àti bàbá wọn ò sí nílé ṣe lọmọ yẹn gbé omi tó fẹ́ lọ dàálù mítà ọpẹ́lọpẹ́ pé àwọn àgbàlagbà kan náà wá ráńgbá táwọn àbúrò ẹ̀ pariwo wọ́n sáré gba omi yẹn lọ́wọ́ ẹ̀ tó bá yẹ kó da omi yẹn lu mítà yẹn ni nǹkan tá à ń wí kọ́ bá máa wí. we did not teach them. àkàn danger tó wà nínú electric stove àkàn danger tó wà nínú iron hmm. iron òun ló ṣekú pa ọmọ kan ìyá ẹ̀ náà dẹ̀lẹ̀ ká sọ pé ó ṣekú pa nígbà táyọ̀ ń gbé ọmọ yẹn tó gan mọ́ná làbúrò ẹ̀ pariwo ló ń pariwo ọlọ́run ní káàbúrò ẹ̀ má tẹ̀ fọwọ́ kan ó ṣàlọ pa mítà ìgbà tó máa fi gbé ó ti gan ìyá wọn ti ìyá wọn ti bínú fi wọn sílẹ̀ lọ sí church tiẹ̀ ó ní wọ́n pẹ́ ẹ bá bá mi ní church mi ò ní dúró dè yín bó ṣe wù ẹ̀ tán ló sáyé jòlòjòlò rántí pé òun fẹ́ lọ ṣọ̀ọ́ èèyàn sọ wípé à má lo aṣọ pẹ̀lú omi lára ẹ̀gbọ́n tó wí my mommy say we are always covered by the blood of Jesus n tá à ń sọ fáwọn ọmọ wa nìyẹn a sọ fún wọn pé wọn gbọ́dọ̀ ní bèbè dénjà ẹ̀kọ́ tá à ń ká àwọn ọmọ wa lágbára gan to the extent of telling them not to speak our native language especially ilẹ̀ Yorùbá wa ńbí it's either kó o sọ Arabic àbí kó o sọ English àwọn ọmọ wa ò gbọ́ èdè wa mọ́ Haúsá máa ń kọ́ ọmọ ẹ̀ lédè ẹ̀ Ìgbò máa ń kọ́ ọmọ ẹ̀ lédè ẹ̀ Yorùbá ló sọ èdè tiẹ̀ di vernacular and vernacular means èdè ara oko sára oko lẹ́yìn Yorùbá ló lọ́gbọ́n Yorùbá ló láṣà Yorùbá ló ní ìṣe bàbá bá ti pa àṣà àti ìṣe pẹ̀lú ẹ̀sìn ibẹ̀ lẹ ti máa ń ní problem àbẹ̀rí kó jẹ́ pé olóṣèlú ló ń rí Saudi king ló ń rí Saudi kí ni king kí ni ọba èsì náà ti ṣẹ̀ṣe ní Britain king ti ń rú ìlú sìn queen ní tẹ́lẹ̀ king ló wà lórí oyè ń sìn kí ni ìtumọ̀ ọba èsì náà ti ṣẹ̀ṣe orí ẹni ìṣẹ̀ṣe ẹni ni ìyá àti bàbá ẹni ìṣẹ̀ṣe ẹni ni mo tún wá gbọ́ tó ń pariwo tó ní àwọn kan ẹlẹ́bọ ẹlẹ́bọ gbogbo wa ẹlẹ́bọ torí kò sí ká jí làárọ̀ ká má rú bọ fún ẹnu olúbọ̀bọ̀ tìrìbọ̀ bàbá ẹbọ àgbà ẹbọ òṣàbí ọ̀fun ò sí ojoojúmọ́ ló ń gbẹbọ bí àṣà Davido ó ní ọ̀gá dé ọ̀dẹ mi kàdé fọdídé gẹ̀rẹ́ àmọ̀ràn available ibi tẹ́ bá ti ń jàjẹ́ sí then no dey see me torí mo rí pé àwọn òpònú aláìníṣẹ́ aláàbọ̀ ẹ̀kọ́ akíndanidání ló ń jàjẹ́ ẹ̀sìn torí ọ̀rọ̀ ẹ̀sìn kan ló kàn ní nàìjíríà táwa yìí ní tó kan gbogbo alára gbọ̀ngbọ̀ngbọ̀n tó yẹ ká jọ mójútó nǹkan tá à ń ṣe náà kúkú làwọn olóṣèlú fẹ́ ẹ máa jà lọ kẹ́ ẹ gbọ́kọ̀ kú nọ̀rọ̀ tiwọn ọdún mẹ́rin fẹ́ẹ́ pé torí mi ò rí irú tiwa rí ní nàìjíríà yìí nǹkan tí ó kàn wá lọ́wọ́ tí ó kàn wá lẹ́sẹ̀ nǹkan táwọn èèyàn bá ń sọ ẹ fọgbọ́n orí gbé bí nǹkan gift testimony rọ ẹ máa ti mọ̀ bí nǹkan bá ń parọ́ nu wá sí ẹ ẹ ti mọ̀ bọ̀ torí pé aago sábẹ́ ẹ̀sìn yẹn a believe pé ẹ pásítọ̀ ni wọ́n wòlíì ni wọ́n àáfàá ni wọ́n ṣèyíkì ni wọ́n wọn ò lè parọ́ adéná mortars wọn kì í ṣèyàn lẹ́ran ara bíi tiẹ̀ mọ́ ẹlòmíì ti ń gbàgbà ti àdúrà láti over forty years ago because he's calling a wrong god orúkọ pásítọ̀ wọn náà máa fi ń ṣíwájú ọlọ́run lágbájá o ọlọ́run tàmẹ̀dù o ẹni tó ń pè tí wọ́n rò pé pásítọ̀ ni tó o bá dénú kọ̀rọ̀ yàrá ẹ̀ ẹni tí wọ́n ń pè ẹ́ ọlọ́run ẹ̀ tí wọ́n rò pé ìbọn àmọ̀ṣe ìkì àgbà ni ṣó o bá dénú kọ̀rọ̀ yàrá ẹ̀ believing you are calling olódùmarè directly no wonder tádùrà ẹ̀ fi gbà wọ́n bá ń ju láǹbà gba mi máa wò wọ́n ṣé àwọn pàwọn máa ń kọ́ba story káàkiri tí wọ́n bá ju láǹbà fún yín ní testimony ó yẹ kẹ́ ẹ ti mọ̀ náà use your brain kò sí ibi tí ṣe ò sí ló wà ní christianity ló wà ní islam ló wà ní oníṣẹ̀ṣe kò sí ibi tó lè ò sí o ní kálukú kan ṣe ti ẹni ẹlòmíì tó jẹ́ pé àìríṣẹ́ ló gbé lọ sọ pé mo jẹ́ kémi náà máa di pásítọ̀ torí ó ti ń ka bíbélì ẹ máa di lẹ́yìn lọ di pásítọ̀ ẹlòmíì pilẹ̀ wò pé àáfàá lòún fẹ́ ṣe wọn lọ sùkúù wọ́n lọ lé kéwú wọ́n dẹ̀ ṣiṣẹ́ àfa ẹlòmíì kùdà ọgbà torí ó ti gbòòrò jẹ́ kí n pa àwọn ilé ìpọ̀ bàbá bàbá mi gan mo ti ṣe rí adẹ̀gbẹ́ adẹ̀ máa fi làwọn èèyàn jìbìtì àbí inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tí mo kà lẹ́yìn ewu ni wọn ti láà kí n gbé sí sítórì pé àáfàá báyìí pa èèyàn ó fẹ́ fi ṣògùn owó pásítọ̀ báyìí rí èèyàn mọ́ abẹ́ pẹpẹ gbogbo ẹ̀ náà wọn lọ́dọ̀ oníṣẹ̀ṣe làwọn gbé wọn lọ àwọn kan wà kan jọ ṣiṣẹ́ hand in hand gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn ìjà ẹ̀sìn kankan ẹ jẹ́ ká fi sópin ó máa ń ba nǹkan jẹ́ ni o ìbẹ̀rẹ̀ ẹ̀ la o kò sẹ́ni tó lè sọ òpin ẹ̀ nígbà tí mò ń sọ nígbà yẹn tí mò ní ẹ fi àwọn ẹlẹ́sìn lẹ̀ pẹ̀lú ẹ̀sìn wọn n tó ní kálukú bá ba gbọ̀ yín nú ẹ̀ mo sọ fún yín mo láìmọye babaláwo tó wà lamẹ́ríkà tó wà ní UK wọ́n ṣoríire kẹmọ́ra rò pé yàtọ̀ ìwọ̀n bá ti ṣe ẹ̀sìn kìrìsìtẹ́nì àbí ti Islam ni wọ́n ní ṣoríire nǹkan téèyàn bá pò tó bá jẹ́ fún good for him wọn kì í fipá múyàn ṣẹ̀sìn èèyàn dẹ̀ gbọ́dọ̀ kọlu ẹ̀sìn ẹlẹ́sìn kò ní kó má kọlu òun bí ìgbà téèyàn bú ìyá èèyàn ó ní kò ní dáa fún ìyá ẹ̀ ọmọ náà ní wo abú tiẹ̀ padà akọlù ẹ̀ tó bá yẹ tí wàá rí bẹ́ẹ̀ mò ń gbọ́ táwọn kan sọ pé kíjọba dá sí kíjọba dá sí yìí tèmi fẹ́ kíjọba dá sí gangan ni pé kán yé ran àwọn èèyàn lọ sí àjàbí Jerusalem mọ́ ogun ẹ̀ ló ṣe fẹ́ lọ gbogbo billions of naira tí wọ́n fi ń rán wọn lọ yẹn ẹ fi ṣọ̀nà ẹ fi kọ́ hospital we need good roads we need good health care àwọn ọmọ wa nílò sound education ṣé tó bá yẹ pé owó yẹn wọ́n fi ṣe subsidy lórí education lórí school fees táwọn ọmọ san ní government higher institutions ṣé kò ní rọ àwọn òbí lọ́rùn ní tí wọ́n ní kò kò bó bọ̀ kò bọ́ o ó lóun lè bọ̀ gba abẹ́rẹ́ nínú òkùnkùn àwọn nǹkan kan wà tó ń jẹ wá níyà owó tíjọba fi ń ráwọn èèyàn sí mẹ́ka fi kọ́ housing estates kán máa kọ nílùú kọ̀ọ̀kan owó tán fi tán fi sponsor ìlú kọ̀ọ̀kan kán máa kọ Arsenal estate every year tó bá yẹ ó máa kárí kí ló dé tábàrà sòtọ̀rọ̀ agboolé wa dà ní Jerusalem tẹ́rítírì Yorùbá dà ní Jerusalem tẹ́rítírì Yorùbá dà ní Mẹ́kà a ní tẹ́rítírì wọn ò bá wa tán wọn wọn lè bá wa dáná wọn lè fún yín lọ́mọ kẹfẹ́ ó lójú ibi tẹ́ ẹ máa dé tẹ́ bá lọ sílùú wọn ẹ lè wọ àárín wọn kẹ tó dé ni wọn á ti kó àwọn ọmọ tí wọn kúrò nílẹ̀ ẹ lè wọ àárín wọn kí ló wá dé táwa àtàjọ ọmọ Yorùbá táwa ń bára wa jà. fídíò àáfàá kan tó ní tán bá ti mú ẹnìkan kan pa ni pípa nìkan pa and you be happy killing people come on ẹ jẹ́ ká wálé ẹ fèsì ẹ̀sìn kóníkálukú fèsì tiẹ̀ náà kí n sá fúnra wa láti ilẹ̀ nígbà tán bí èmi Mushin náà bí mi sí I was born and brought up in Mushin tó ní mùsùlùmí bá ń ṣe eh, iléyà àjọ máa jẹ ẹran iléyà ni kìrìsìtẹ́nì àjọ jẹran Christmas ni tọ́n bá tún ṣọdún eégún àtúntì wà ń bẹ̀ bá a bá tẹ̀lé eégún eégún aládò aládò òfẹsẹ̀ kanlẹ̀ ẹgbẹ́ àtẹ̀lé akóògùn àtẹ̀lé alówòrán oríṣiríṣi wọn ọdẹ ní nọwà àtúnpadà sílé àtúnbèrè oúnjẹ àtúnjẹun bó báyé ṣe rójú ń gbà yẹn nígbà tífẹ̀ wà bọ̀ nígbà táwọn kan wá dìde tí wọ́n ní àwọn bẹ̀rẹ̀ sí ní dá ẹ̀sìn tiwọn sílẹ̀ tó ń pull out kúrò ní abẹ́ headquarters àwọn kan wà headquarters wà ń gbà yẹn wọ́n kúrò wọ́n dá tiwọn lẹ̀ wọ́n wá gbé òfin tiwọn sílẹ̀ òfin ìfẹ́ tara wọn tí wọ́n gbé sílẹ̀ wọ́n ló ṣe gbogbo òlù bó ṣe rí yìí ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí wọ́kọ́ ti first wife rẹ̀ ṣì wà láyé ló ní kí wọ́n máa fún gèlè métí gbogbo òfin oríṣiríṣi wọn gbélẹ̀ ẹ má ṣu ẹ má tọ̀ ẹ má wo tẹlifíṣàn àpótí èṣù ni nígbà tí ìyàwó yẹn kú tí wọ́n fẹ́ mi tán fẹ́ ra rẹ tí òun ò fún tó bá ń mi tí o níṣe lòun máa wé gèlè tóun tóun dẹ àwọn máa lo òfin yí padà still náà ẹ ti gbọ́n wọ́n ń ṣe òfin tó suit wọn ẹ dẹ̀ feel pé all is well they have more than four private jets ẹnìkan and some people are in that church living in penury and you still feel all is well. níjọ́ tẹ́mi àti èèyàn kan jọ ń sọ̀rọ̀ tó sọ pé tí màá sọ̀rọ̀ private jet báwo yẹ ṣọmọ èèyàn kan jọ máa kó private jet mẹ́rin ẹ̀ẹ́n olówó ẹ̀ ni ó ṣe kinní kan mo ní you are very stupid kẹ́ra kó níwájú mi olówó ẹ̀ ni èwo ni kílẹ̀kùn má máa ró gbàgbàgbà fi mú wá mú wá níbi ìbàyí lábẹ́ àkóso bá ṣe wà ìbíyàn ṣe mú nàìjíríà yìí ó yẹ kí wọ́n máa lọ kó oúnjẹ lọ́fẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì ni àbí nǹkan tí bíbélì sọ nípa ìdá mẹ́wàá kọ́ nìyẹn ó ní ẹ̀kọ́ lẹ̀ fáwọn arìnrìn àjò àwọn ọmọ léfì àwọn aláìní àtàwọn opó ṣé ti ní kán wá kó oúnjẹ ni kẹtẹ fi kẹsẹ kẹ kẹ kẹ fún ọ ní soft landing nothing like that níta tún máa gbọ́ ni pé ìgbà ìdá mẹ́wàá tún lè lé ní forty percent ó lè lé ní fifty percent that means pé tí ń rewrite bible nìyẹn náà tàbá dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ ní jẹ́ àwí àdẹ̀ máa wí tiwa láìdé gold lórúkọ tèmi ìmìláyà gold bàbòrùkà ọ̀ka kókó ni wọ́n ti fẹ́mi àwọn ọlọ́mọ ẹ̀kọ́ tó gbórí òkè létéńté ẹnìkan ò lè gbójú bóyá kó lọ bẹ́kùn ní búba onítọ̀hún àwòlẹ̀dẹ̀ ní ẹ̀bọ̀ra ni mo lémi lọmọ níjẹun ọmọ olójúgbé ọmọ olódó lé àyíká o mo kó ewu mo kó àjàyè mo ti bára ayé ìṣọ̀rẹ́ mo mà ti jáwé ọlá lónìí o èmi ọmọ lóròlórò ẹni pèpèkù látàkùn èèmà ni báwa gbèjì òun ọmọ olójúgbé èmi ọmọ alákéjọ bí ọmọ wómù wómù wómù wómù wómù wómù lóró ké oró bàbá ó dàbọ̀.